Just drag it and make sure that um, if you want to play something now, we'll be after this Ramadan And that's the same thing with this place. I to just make sure the one on the last part, probably there's something I need to follow, just drag it after that. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا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 إن كل محدثة بدعة وكل بدعة دلالة، وكل ضلالة في النار دعوة بفهم الله وبا أتريك أتي قرون فوى النبي محمد صلى الله عليه وآله وسلم وما أرى إليه النبي وصحابه رأي بنتي أنت ليلة ناري أبلوا كفي كتي أتريك كفي كارما وأتي أنبيت الدين يسرا òun ni ó tún bẹ̀rẹ̀ ní ìsìn báyìí níléeṣẹ́ rédíò Royal FM ninety five dot one ní Ìlọrin so abẹ́lọ́hùn ẹrú ọlọ́run ọba tí ó kówó kalẹ̀ fún ètò yìí láti bẹ̀rẹ̀ dé ìparí Ramadan kọ́lọ́n kọ́ mọ́ṣábà wa san wọ́n ní ẹ̀san olóore gbogbo àwọn ọmọ wọn mọ̀lẹ́bí wọn kọ́lọ́n kó fi iṣọ́ rẹ̀ sọ wọn arúgbìkì wọn kọ́lọ́n kó jí kó mọ kọ́ọ̀sì má ṣe ní sábàbí ìbínú ọlọ́run ọba fún wọn náà gbogbo àti à ń gbé ètò àdéhùn yóò sọ̀rọ̀ ní ọ̀rọ̀ nípa amradul qulub láti gbà tí Ramadan ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa ọkàn àti àwọn àìsàn tó máa ń ṣe ọkàn tó à ń ṣàlàyé fún wa pé ọkàn yìí lọ́yẹ kí ọmọ èèyàn ká mójútó kájẹ ìwò kó báwo ni yóò ṣe ní àlàáfíà tí ó wà ní ọkàn tí ó wà salim ọkàn tí ó firi tí ó yóò rí pé eléyìí náà ni nǹkan tí yóò mọ̀ túmọ̀ sí pé èèyàn rí ayé ṣe tí èèyàn bá pàdé ọlọ́run pẹ̀lú ọkàn tó mọ́ wọ́n bá ń tó bá lè jọ́gbìn ní alkiyama so àwọn tí wọ́n lè tí wọ́n firi tínú wọn dùn tínú wọn dùn pa àwọn wáyé àwọn làwọn tó ṣe pé wọ́n bá pàdé ọlọ́run pẹ̀lú ọkàn mímọ́ kì í ṣe ń tó lówó níjọ́gbìn ní alkiyama owó ò ní wúlò mà kò ní wúlò kódà àwọn ọmọ tí èèyàn bí kò ní wúlò ọlọ́run sọ pé yawma la yanfa'u malun wala banun owó ò ní wúlò níjọba ìlà òkè àmà ọmọ ò ní wúlò torí pé owó gan yóò di wàhálà sáwọn èèyàn lọ́rùn níjọ yẹn ni gbogbo àwọn dúkìá properties oríṣiríṣi tí yẹn ní yóò di fìtínà sí yẹn lọ́rùn ní níjọ wọn sì yóò ṣèṣirò rẹ̀ yóò ní bọ́m̀bẹ̀ kódà bó bá ṣe pé àwọn nǹkan àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan nǹkan bóyá èèyàn ní àwọn nǹkan ọ̀rọ̀ àwọn nǹkan tó jáwọn domestic animals ẹlòmíì fi ó ní ọlúlọ rẹkẹtẹ ẹlòmíì ní ràkúnmí ẹlòmíì ní àwọn ewúrẹ́ oríṣiríṣi tí ó ní fáàmù mi lélẹ́yìí ẹlòmíì ní fáàmù ẹja ẹlòmíì ní fáàmù oríṣiríṣiríṣi nǹkan gbogbo tí wọn fi ń ṣe dúkìá yẹn tó bá dijọ́ gbé ní àkèyà mà tí wọn bá ṣayé rere gbogbo àwọn nǹkan yẹn yóò di wà báàlì <clears throat> yóò di àdánwò fún yàn ní ọjọ́ yẹn gbogbo tí yẹn ní yóò di fìtínà fún yàn gbogbo yóò di ejò yóò máa sàn yàn tó apá àwọn èèyàn dábàá ni ọlọ́run nìkan máa tẹ̀yàn pa kán máa tẹ̀yàn èèyàn sì ní kú èèyàn sì ní yíè so náà ni mùsùlùmí níjọ́ yẹn kò sí nǹkan tó wúlò fún ọmọ èdè ènìyàn illa man àti qalbi salim olúwa ní àfihàn tó bá mú ọkàn tó má Allahu ọkàn tó má tó clear ọlẹ́ pàdé ọlọ́run ọba rẹ̀ so láfi wá wò pé ká ṣàlàyé àwọn àìsàn ọkàn lẹ́nu ìgbà tí rọ̀mùbọ́ọ̀nù bẹ̀rẹ̀ yìí àti ṣàwàlàyé àwọn àìsàn oríṣiríṣiríṣiríṣiríṣi pẹ̀lú mi ara rẹ̀ dá gan pẹ̀lú ó lálàáfíà lára òfúnrẹ́ lára ọkàn burúkú ọkàn rẹ̀ ń sàárẹ̀ ara rẹ̀ lọ́kàn gbádùn so ìsìlámù kí ni pé ẹ̀yẹn eh, mọ́tò ní bọ́dì tó dáa ẹ́ńjìnì rẹ̀ wà lálàáfíà so kí ni ìfàní rẹ̀ so gẹ́gẹ́ bẹ̀gẹ́ ni ó ṣe rí so kí wá ní àwọn àìsàn tá a ti kà yẹn so wá ka anifak kí ọmọ ṣe yí sọ máa fi islam hàn tó jẹ pé àìgbàgbọ́ níbẹ̀ nínú ọkàn rẹ̀ tó máa ṣe bí mùsùlùmí níta tó pé ìwà àwọn kẹfìrí níbẹ̀ nínú ló máa ń wù ìwà àwọn ẹlẹ́bọ ìwà àwọn olóòṣà ìwà àwọn oní àwọn àwọn àwọn àwọn oníṣẹ̀ṣe náà ní ọ nínú ilé àmọ́ mùsùlùmí ní ọ níta tó máa ń ṣàlàyé pé léyìí ọ̀pọ̀ ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn tó láwọn ṣiṣẹ́ jálàbí mùsùlùmí lẹ́rìí wọn láwọn ṣiṣẹ́ àfáà mùsùlùmí ni wọ́n níta wọ́n wé láwàní wọ́n wé tẹ̀síbà lọ́wọ́ ẹ̀ríkà àwọn àfáàrè àmọ́ gbogbo aburú níbẹ̀ lọ oníṣẹ̀ṣe ni wọ́n nínú yàrá nífà kìnnì náà ní ìjọba so aṣàlàyé rẹ̀ gbogbo àwọn ọ̀nà tó pín sí gbogbo àwọn ìwà tí wọ́n ń wù tí wọ́n fi ń dìmú náà fi kiri wẹ̀lá so kí mùsùlùmí ká lè wá ọ̀nà tí yóò fi bọ́ níbẹ̀ ọ̀nà tí ẹ̀mí yóò fi bọ́ níbi nífà ọ̀nà ni kó nígbàgbọ́ pọ́lọ́wọ́n bá rẹ̀ kó jáwọ́ kò níbi nǹkan tí sórí nǹkan tí ò lè gbé síta yẹn tó lè gbé síta tí wọn náà lè jáde bọ́ta kó ní kò ń ṣe já ó pè níbẹ̀ yànyàn tí o kọ́ wa máa wá ṣe ti Islam wí gàgà tí bákan náà tó máa bẹ Ọlọ́run kọ́ là ọ́ níbi àwọn ìwà mọ̀náfìkì àti àwọn àdìsọ́kàn mọ̀náfìkì yẹn pé àdìsọ́kàn tí ò dúró lódì kan bákan náà tó ń ṣàlàyé àrẹ̀yà nípa fẹ́ ṣe lónìí pé mo ṣe sọ́mbìrì gbogbo àwọn kátà ti sọ tòun ní àwẹ̀ di twenty so mo wá fẹ́ kí kọ́ọ̀lù kó pọ̀ díẹ̀ lónìí bí a sọ́mù yorùbá bí ṣèjú márùn náà máa fi ṣe bí ní ńlá so tó máa fẹ́ kí calling kó pọ̀ fún question so náà mo fẹ́ kó pọ̀ so tó bá tó time tó máa bẹ̀rẹ̀ sí máa máa gbé so òun ni pé àṣẹyà kárí mi àti ṣàlàyé nípa òun náà ni pé àìsàn ni àìsàn ni so bákan náà alhassad kí n ò máa pẹ̀gẹ̀ èèyàn kí wọ́n wá kórè èèyàn bàjẹ́ ẹ̀kí náà lọ́ọ́ bàjẹ́ tó bá gbé kórè orí kányàn torí ṣẹlẹ̀ sí yàn kínú rẹ̀ ọmọ dùn ẹnìkan lọ síwájú inú rẹ̀ sì máa bàjẹ́ ọ̀nà ń pè ní alhassad ẹ̀gàn ṣùgbọ́n kan náà alkip kí n ò wà kí n ò jọra rẹ̀ lójú kò jọra rẹ̀ lójú gbọ́n àwọn àlàyé yẹn láti ṣe kọjá kó rí kó dáa hmm, bóyá kankan téèyàn máa ń rí kéèyàn fi dáa ni kéèyàn mo rẹwà mo nípò mo níran tí nǹkan báyìí bá ń dààmú nínú ọkàn rẹ̀ tó ipò fún àmọ́ rẹ̀ pé òun dáa ẹnìkejì ń lọ àìsàn ni àìsàn ni so a ti ṣàlàyé pé tó wà ṣe ni pé gbìyànjú máa tẹríba gbogbo tọ́lọ̀ bá ṣe fún ọmọ tẹríba so ẹni tí kì í ta bá ń dààmú rẹ̀ máa bẹ lọ́run kó ṣàánú rẹ̀ dẹ́lẹ̀ iná máa rí orí tọ́lọ̀ wọn bá ṣe fún wọn náà ìyá ah, ọlọ́run ṣòro fẹ́mi náà má wù tẹni tí ó ga jù ọ lọ má wẹni tí wọ́n náà jù lọ so bákan nínú àwọn àyíká tó fi ẹnu kàn náà ni alhawa ìfẹ́ ẹnu hmm. ìyá ètò ìpìfẹ́ ẹnu rẹ̀ lọ́sàá máa tẹ̀lé kò sí ń sọ fún ọ so àìsàn ńláńlá nìyẹn náà máa ń ba yíyan jẹ máa ń bá kì í amáyàn jẹ ni so kí ni ìwòsàn rẹ wọn náà ní pé padà síbi ntí ọlọ́wọ́n bá ní ìyẹn ni pé tọ́lọ́wọ́n bá bá wí máa tẹ̀lé tànà yìí bá wí máa gbọ́ pa ìfẹ́ náà rẹ tì kódà nípa ọ̀rọ̀ ayé rẹ náà pa ìfẹ́ náà rẹ tì táwọn bá ti ń fún ọ nímọ̀ràn ń kálukú sọ pé léyọ̀dá tó ń ṣe yọ̀dá tó ń ṣe yọ̀dá mọ́kàntínú rẹ̀ mọ́ àfi tó wáyé pé nǹkan yẹn bá jẹun tọ́lọ́wọ́n bá fẹ́ kí wọ́n fẹ́ rí tọ́lọ́run kí wọ́n fẹ́ gbọ́ tọ́lọ́run kí wọ́n ṣe tẹ̀sìn so aṣàlàyé rẹ̀ pé àìsàn burúkú ni àìsàn burúkú ni so bákan náà kí èèyàn ó tún jẹ́ ẹni tí ó fẹ́ràn ayé hmm, ìfẹ́ ayé ìfẹ́ ayé so aṣàlàyé ń parẹ̀ náà pé àìsàn ni tó ń dààmú ọkàn ẹ̀dá ènìyàn bẹ́ẹ̀ ni tó lò lẹ́mẹ̀lì kí ẹ̀mí ìrúngbà yẹn kó gún eh, kò tí kò gbó nǹkan tó yẹ pé gbogbo àwọn expectation rẹ̀ àwọn ìṣẹ̀mí ìrúngbà rẹ̀ tó gùn tó gùn tó gùn tó ga tó ga náà ni so àìsàn yẹn náà fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn so a ti àwọn àlàyé àwọn nǹkan tí ó jẹ́ ìwòsàn rẹ̀ náà ni kéèyàn ó jẹ́ ẹni tó ṣe pé yóò máa kú ìrúngbà ara rẹ̀ mo ti kí ìrúngbà rẹ̀ máa rántí ikú máa rántí ikú máa rántí ẹni tí ò tó kú ẹni tó jẹ́ ẹgbẹ́ rẹ̀ tó ti kú àwọn tó tún ju ọlọ́run tó ti kú máa rántí so ìdánilẹ́ máa rántí pé ní tó ń wáyé gan tẹ́mi rẹ̀ tí ìrúngbà rẹ̀ gùn lé yẹn pé tó bá rí tán kí lọ́wọ́ jámọ́ fún ọ àwọn tó ti rí lánàá kí ló jámọ́ fún ọ gbogbo eléyìí náà la ṣe àlàyé nípa pé àìsàn ńláńlá ni so bí ìdílé so bóyá kí n pe ibi tí a máa pè sí àwọn tí a bá ní nǹkan tí a bá fẹ́ béèrè tó lè tí wọ́n dá sọ ni àbí àwọn nǹkan míì náà but mo prefer tó bá relate máa ń tí mo sọ gan pé òun ni mo prefer jù bọ̀tán tó bá ní nǹkan míì náà so kọ́lá àbí àlà àbí àwọn àníyàn náà 08108501371 08108501371 tó fún àtàbá ní ìbéèrè náà ẹ dákun àwọn akíyín akíyín agbádùn yín ẹ dákun tó rọlọ́n mọ́ pé tó rọlọ́n dákun ṣùgbọ́n fi àyè lẹ́fọ́ àwọn tó fẹ́ béèrè béèrè so vivo comment dákun mi ní dẹ̀báyì so àwọn tó bá ní ìbéèrè náà là ní dákun tó rọlọ́n so ọlọ́ọ̀ kọ́lọ́n kó ṣàánú fún wa náà. so question Call me. wọlé mi àbí me your number, pẹ̀ nọ́mbà mi sí zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine. síwájú ibi bẹ̀yẹn tí ẹ̀tún rí sí kọ èyí nìkan lẹ́ ń kọ́ wọn àwọn listeners ò gbọ́ yín ní nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ́sọ́kò wà ókè fún production then nọ́mbà yìí ẹ farabalẹ̀ láti pè káwọn yóò kọ́ sí bíbẹ̀ òun ló tún wọ́n ní 08108501371 kí tèmi mọ̀ ní ẹ o tí tèmi rẹ̀ máa ń pè yẹn ṣe zero studio number dì náà studio number kọ́ yẹn o 08108501371 ok ok ok kò wọ́n ní kẹ́ pè sí 08108 السلام ورحمة الله وبركاته وعليكم السلام وعليكم السلام شكراً الله أقول رمضان كنت بقولون به هنا رمضان كنت بقولون هنا كمان رمضان كنت بقولون به نعم. كنت بقولون به الأسماء لا تعلل so àwọn orúkọ tó bá wù yẹn lè sọ kò sí tó burú bẹ́ẹ̀ tí ò bá ti ní ìtumọ̀ burúkú ẹ̀ eh, tí ò bá ti ní ìtumọ̀ burúkú ìtumọ̀ ìdá náà ẹ ṣeun gan. Mhm, dáníkẹ́ bá ṣe pẹ̀lú ẹ̀mí. nam òun ni pé wọ́n ní pé ṣé yẹn lè sọ ọmọ ní Ramadan bẹ́ẹ̀ ni yẹn lè sọ ọmọ bẹ́ẹ̀ tó yẹ pé ó kọ tó bá wù yẹn sọ náà nìyẹn so kò sí tí ó burú ń lẹ́nu sọmọ ní Ramadan dáadáa so so ẹ gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a ń bá lọ sí pé àwọn nǹkan tó ń jẹ́ ìwòsàn ọkàn àwọn àìsàn tí ó bá ń ṣèyàn so mùsùlùmí ó ní bùkátà sí kúlọ̀lé wa bí wàá ṣe ṣògùn àwọn àìsàn tí ó bá ń dààmú rẹ̀ Al-Imam Ibn Qayyim alayhi rahmatullah mo mú àwọn ọ̀rọ̀ mẹ́rin kan wá tó fi ń ṣàlàyé fún àtàbá níbèrè àtìlè pé 08108501371 08108501371 fún àtàbá ní ìbéèrè náà Al-Imam Ibn Qayyim wọ́n ní pé àwọn nǹkan mẹ́rin ọmọ ń ṣe ìwòsàn fún àwọn àìsàn ọkàn ṣẹ́kìlì báyìí àní kọ́ nǹkan kan ṣe nọ́mbà yìí àwọn èèyàn rí pé náà aláwọ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wọ́n ní qira'atul Qur'an kí wọ́n máa ka al-Qur'an kí wọ́n máa ka al-Qur'an sotori pé kí ni ọlọ́wọ́ bá ló sọ nínú ayé al-Qur'an kí wọ́n nunazzil min al-Qur'an ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin olúwa ní àwọn ń sọ̀kalẹ̀ nínú al-Qur'an àti sọ̀kalẹ̀ sínú al-Qur'an ma huwa shifa nítorí ń jẹ́ ìwòsàn ọjọ́ tí mi lọ wọlé yàn o tó ma huwa shifa nǹkan tó ń jẹ́ ìwòsàn wa rahma naam hello hello. naam kí lẹ ní mi ò gbọ́ ètò yẹn láti ilẹ̀ ẹ̀dìsà. tọ́ ẹ ṣeun gan ẹ lè dá sí náà nù a ní pípẹ́ tó bá ní ìbéèrè náà àsìkò ìbéèrè ni a wà àsìkò ìbéèrè ni ah. nam exactly nam nam kí ọmọ ka alukoran dáadáa ẹni tó bá ń ṣàkíyèsí àwọn àìsàn ọkàn lẹ́mí rẹ̀ sọlọ́wọ́n bá yóò máa lo ní sábàbí nítorí pé ọlọ́wọ́n bá ṣe alukoran ní nǹkan tí ó máa ń ṣe ìwòsàn fún ọkàn so gbogbo ẹ̀mí tó bá ń ṣàìsàn tó bá ti ń ka Al-Qur'an ọlọ́run bó ṣe máa ṣe ìwòsàn fún un sílẹ̀ ní nǹkan àkọ́kọ́ ọlọ́run tó sọ pé wa man kana mayyitan fa ahyaynahu ẹni tó ti jẹ́ òkú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọlọ́run ọba á sì sọ di alààyè wa ja'alna lahu nuran yamshi bihi fin nas ọlọ́run wa fún ní ìmọ́lẹ̀ tí ó máa fi rìn láàrin àwọn ènìyàn so olúwa ní gbẹ̀n tó bá rí báyẹn kàmán mẹ́sàlú òfi zolomat sójú ẹni tó ń wà nínú òkùnkùn lẹ́yìn sẹ́bẹ̀ kọ́ọ̀dìjì mìnira tí ò rí bí jáde mẹ́ẹ̀. Hello so kódà ọmọnà Aisha radiyallahu anha ó tún ṣàlàyé bá tó bá kí mẹ́rin yóò wá sinmi tó bá wá sinmi yóò tún kí mẹ́rin yóò tún sinmi yóò wá kí mẹ́ta nam hello ẹ wọlé aleykum salaam wa rahmatullahi wa barakatuh àǹdúrà pé tí èèyàn bá ń ṣe orí ìran hmm. kan bí ti ṣùjú tẹ́lẹ̀ àbí àdúgbò pé bóyá wákàtí lè ti ṣe ó ti lé hmm. àbí èrò èrò ṣàṣẹ òwúrò yóò ìlú ìwé ìwé ṣe sílẹ̀ torí kan náà ló ti rí àbí èrò dìde padà ṣe èrò tẹ́yà fẹ́ kí àti pé ti tàrà sì ní àwọn tó gbé fáwọn fàkà sọ pé iye tẹ́yà bá la gba ìyẹn lè kí rákà méjì tó bá sì ìyẹn lè kí ogún pé tó bá ti ìyẹn ìyẹn lè kí. nàbàlà ọkọ wọn béèrè pé ṣé tíyàn bá ń kírun tíyàn bá ń ṣe iyèméjì sọ́kọ́ ní pé tó wà máa rí pé òun máa ń ṣe méjì púpọ̀ kẹ́nìyàn kó máa fi kí a'udhu billahi minash shaitonir rajim kó máa pọ̀ nínú nǹkan tó wọ́n máa ṣe so even tí ṣètọ́nù bá gbé iyèméjì yẹn wá kí n sa'udhu billahi àwọn tó wáyé pé òbá wa mọ èyí tó ṣe máa ń pé á ah, mo ti kíra ka méjì àbí mẹ́ta ó wàá da padà sí èyí tó bá kéré jù lẹ́yìn ìgbà tí wọ́n Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Wọ́n èdè mọ̀ ń pẹ̀ láti ìsàwọ́ gẹ̀rẹ̀. Náà mẹ́ka bọ̀. Ẹ̀ẹ́dàpọ̀ tí èèyàn bá wà níbi tí tí ò bá sí mọ́sálásí àbí nǹkan àgbẹ̀ pé mọ́sálásí jìnà sí yẹn. Ẹ̀ẹ́dàpọ̀ hmm. bó ni èèyàn ṣe lè ṣe rẹ̀ àtọ́rí ẹ̀gbẹ́ jẹ̀mọ́ àdá. So Hmm, ṣẹ́rí tó ẹgbẹ́ tó ẹkó bá jìnà tó kọjá afẹ́fẹ́ rẹ̀ tí wọ́n bá ní nǹkan ọ̀gbọ̀n kí wọ́n máa gbé lọ ṣe pé ẹni tó bá mọ pàtàkì nǹkan tó fẹ́ ṣe yóò kò ní kọ ogun tó wọ́n bá ń ná sí i ẹ̀kọ́ tẹ́lú mi bá fẹ́ jẹ oúnjẹ nísìn ó lè wọ́ oúnjẹ lọ jìnà jìnà tó láyé tó gbé ọ̀kadà yóò tó gbé bọ̀ torí kó fẹ́ jẹun tó kí ló burú mi kí wọ́n ń tí wọ́n bá wá rí fámílì yẹn lè máa kí pẹ̀lú fámílì yẹn wọ́n àtàwọn fámílì rẹ̀ kẹ́ máa kí ọ̀ràn yẹn ní inú ilé yín tó wáyé pé mọ́tàlásí bá jìnnà sí yẹn tó kọjá àfẹsẹ̀ rìn ní o mọ́ tí o bá kọjá àfẹsẹ̀ rìn kí yẹn ó rìn lọ kọ́ra nẹ́bí sọ pé bá ṣe ń gbé ẹsẹ̀ yẹn ìpa ẹ̀ṣẹ̀ rẹ ni yóò tún máa jẹ́ ládá fún yàn ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ yóò máa pàkan rẹ ẹ̀ṣẹ̀ kejì yóò máa kọ́ ládá fún yàn so ànábìnrin wa kẹsìrẹ̀ tó lè kótó lẹ́lẹ́mọ̀sáàjì yẹn kafaratu min adh-dhunub kí o máa gbé ìgbésẹ̀ tó pọ̀ lẹ́sí mọ́sálásí ànábì náà máa pa ìṣẹ̀rẹ́ fún yàn so kẹ́ni yẹn máa wò pé màá jòkó ńlẹ̀ màá máa kí i tó bá rí jàmá àti wọn lè máa rí kí tọ́nà yẹn sì lódodo tó síra wọn. na ẹnìkan béèrè lẹ́ẹ̀kan obìnrin tí wọ́n béèrè béèrè pé ẹran àti pé náfìlì ni kìí sọ̀rọ̀ yàn ni ìyàn lè kí ó lè jẹ́ mẹ́rin kódà yàn lè kí méjì tó a máa ń ṣẹ̀wọ̀n pọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tó bá gbé ten tó bá gbé hundred naira kalẹ̀ tí wọ́n gbé one thousand naira kalẹ̀ tó wà ní mú kanu méjèèjì pé ah, èyí tó bá wù ọ́ ni kò mú ọ ẹni pọ́mọ èèyàn ó mú one thousand so ẹni tó ẹni tó kí méjì ládàá rẹ̀ àlefiwé ẹni tó kí mẹ́rin ẹni tó kí mẹ́fà ẹni tó kí mọ́kànlá so náà. Wàlékùn mi sọ́lá ọ̀dọ́ àbàkẹ́tù. Àbùjẹ̀bí mi láti Ẹgúdá. Náà mẹ́ka wọ̀. Náà mo fi ọ̀rọ̀ ọkọ̀ fẹ́ lórí ìtàn rẹ̀. Náà. Ìsìgàbà ẹ̀rọ tí ó kọ ní ìsìgàbà ẹ̀ lè ní ìsìgàbà. Ẹgbẹ́ kejì ni pé àwọn ẹ̀rọ àlà lóye nípa tàájú táyà máa ti àwòrán yìí. Àti ìdára So wọ́n ní pé

الرقيم السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته وعليكم السلام وعليكم السلام من دعين نعم الحمد لله عبد الحكيم لا في وكيلية نعم كابو أنا بغير يسمي tí obìnrin bá wà nínú oyún tó wá jẹ́ pé bóyá ń gbàwẹ̀ lọ bóyá kò ti jù lóṣù mẹ́ta lórí ìyẹn wá bàjẹ́ ọkọ̀ afẹ́fì rẹ̀ ìjẹ́ àwọ̀ tí ó gbà lọ́yìn bàjẹ́ àbí kò bàjẹ́ sí orí fẹ́jẹ́. Hmm, ìgbà tí oyún ti bàjẹ́ yẹn ó mì pé ẹ̀jẹ̀ máa wá àwẹ̀ ti bàjẹ́ àwẹ̀ ti bàjẹ́ so tí tí tí ẹ̀jẹ̀ yóò fi stop kọ́mọ́gbà rẹ̀ wallahu a'lam. Aleykum salaam wa barakatuh. Naam, ọkọ̀ sí. Naam so eh, tahajjud òun náà náfìlà tí yẹn máa ń dìde tí yẹn máa ń kí lóru nínú Ramadan nìkan lè yẹn máa ń kí ní jàmá tí ìbá ti nínú Ramadan kò sí ti ń jẹ́ lọ́wọ́ kálukọ́ máa dá tiẹ̀ kí nínú ilé rẹ̀ ni so ìmọ̀ lọ́lẹ́ kí ní jàmá tí yìí sínú Ramadan kò bá mu nínú Islam kò bá mu kò bá mu so apárọ́ra wa ẹ̀dàkùn tahajjud wa tá a máa ń ṣe ní òru tí ìsinú Ramadan kìí sí ìlànà mùsùlùmí o ìlànà tí wà kọ́ nínú Ramadan nìkan náà láǹfààní àti ṣe ní jàmá Lailatul Qadri kò sí ayẹyẹ fún un níjọ́ tó bá wúyàn ìjọ tá nàbí dá fún wa ànábì dá 21 òru 21 ọ̀dá òru 25 ọ̀dá òru 23 ọ̀dá òru 27 ọ̀dá òru 29 mhm, pé àwọn àsìkò yẹn lèyẹn máa ń wá lèyẹn máa ń kò ní ká ṣayẹyẹ rẹ̀ kò ní ká ṣayẹyẹ rẹ̀ so bí ó ti ṣe jẹ́ òun náà nìyẹn tẹ́nìkan wà ní àwọn tiwa afẹ́sẹ̀ lórí àjọkọ́ ìdìbò twenty one léyìí ní twenty three làwọn ó ṣe tiwa léyìí ní nǹkan ìjọ kan làwọn ó ṣe tàwọn kọ́ làwọn tó ń ṣe náà àrùn ìkọ́jú náà ọ̀sán wọn tó ń ṣe lọ́sàn-án so gbélé yìí kò ní ẹ̀rí àdádálẹ̀ ni bídà ni tó kò dá ẹni tí bá ń ṣe ń ṣe lọ́run ń yapa nàbí sallallahu alaihi wasallam ń ṣe ń tà nàbí òṣè nínú ẹ̀sìn náà. àmì àti bá mi kàwé ẹ̀ ẹ̀ lè ṣe ìṣubú ìdìbò àjí Eh, mo ti ṣàlàyé rẹ̀ lẹ́ẹ̀kan pé tí nígbà tí yẹn bá sálámù tán èèyàn wà forí kan lẹ́ẹ̀mejì mo náà ń pè ní sùjúdù bàdí tí yẹn bá sálámù tán ó wà forí kan lẹ́ẹ̀mejì lẹ́yìn ìgbà tó wà forí kan lẹ́ẹ̀mejì yẹn tán ó yẹsùn wà tún sálámù tó ń pè ní bàdí nù. hello hello. naam. No so tarawih tí mo ń ṣàlàyé lọ lẹ́ẹ̀kan so ìyẹn tí ẹ bá fẹ́ kí n tó dáa jù nípa àti náà mọ́tò bá tẹ́ Wàlékùm sàlámù wa barakatuh. Wàlékùm sàlámù wa rahmatullahi wa barakatuh. Ẹ̀là fẹ́ béèrè dáàbò ọ̀pọ̀lọpọ̀ ọmọ tàṣí tó bá ti di mẹ́wàá gbẹ̀rún ọmọ títà jù lóru hmm. tó tún sẹ́ẹ̀ ní ìwé pọ́pọ́ tí átámú ní áfíà iṣẹ́ àbí kò ní. èyí tó dáa jù ó ní pé ọ̀rọ̀ àwọn afá méjì nínú àlọ́ rẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí èmi tí mi ń bá yín sọ̀rọ̀ yìí òun náà ni pé ẹyọ ọ̀kan náà ni tàájùdù àti kìyàmù Ramadan àti tàràwé ẹ̀ṣẹ̀kan kan náà ni ṣẹ́rí nítorí ṣe ni pé kán sọ́ di òru tó bá ti kí ìṣá ìtàn kó kálukọ́ lọlé kan wá padà wá kan wá kì í ní òòrù so ètò jẹ́ lánàá nẹ́bí sallallahu alaihi wasallam nìyẹn o wallahi ètò jẹ́ lánàá nẹ́bí tó clear nù so ètò clear nù bọ̀tẹ́ ọkọ̀ kí ìṣá ìkẹ́ tó ń kí rẹ̀ kẹ́ tó padà lóòrù kẹ́ tó lọ́jọ́ tó kí so ìyẹn kò sí ẹ̀rí fún wallahu a'lam kọ́lọ́n kò ṣàánú fún wa ẹ̀rí pé mo kó ti ọ̀rọ̀ àwọn àdìsẹ́ Aisha radiyallahu anha alẹ́ kan tí bá nẹ́bí ṣe máa ń ṣe nìyẹn so yóò kọ́ kí mẹ́rin yóò tún kí mẹ́rin tó bá kí mẹ́rin yẹn tán yóò tún kí mẹ́ta ṣùgbọ́n mi ò lè kí márùn tí ó fi ṣe wítìrì tó bí ànábì ṣe máa ń ṣe nìyẹn tó ìlànà yẹn ló sì dájú wa khairul hadiyi hadiyi muhammadin sallallahu alayhi wa sallam tí yẹn bá ń ṣe nǹkan kí owó pé bóòlù ànábì ṣe ṣe kíní yìí gangan òun náà nìlànà tó dáa torí òun ló mú ẹsẹ̀ wá fún àwọn ọlọ́run so alhamdulillah ó practice gbogbo nǹkan tí òun àná ìyẹn nípa ànábì ṣe gbogbo nǹkan tí ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn yìí ó ṣe hàn àwọn sàhábà rẹ̀ wọ́n sì rí so ìlànà yẹn lọ́yẹ̀ká kọ́lọ́n kọ́ mọ́ṣáàtì wà lẹ́nu tí yóò lè máa tọ ìlànà anábì sallallahu alaihi wa sallam náà gbogbo ẹ̀yọ́ ní Lailatul Qadr ẹ̀yọ́ ní Lailatul Qadr ti pé ẹ̀rẹ̀ láti òní báyìí náà ni ó ti ń jẹ́ òru 21 tó rò ní àwọ̀ ẹ̀dí 20 òru 21 láti òru òní èèyàn ti lè lọ sí etikaf ẹni tó bá lọ sí etikaf lọ sí Lailatul Qadr yọ̀ọ́ àǹfààní rẹ̀ àlọ́kọ́ ọmọ ní ayẹyẹ tiwa òru twenty one làwọn bẹ̀rẹ̀ òru twenty three làwọn ò ṣe tiwa àbí kẹ́tọ́ máa invite àwọn èèyàn kí wá sọ di pé mọ̀ yín alága. sáwọn ọ̀lẹ́kọ̀ọ́ fún mi. ọ̀lẹ́kùnrin kọ́lá ń tọ́lá bàtí àti. àbáàlì ni láti alápàtà. náà mẹ́ka wọ̀. ẹ dákun nípa tirẹ̀ eh, tí tí wọ́n máa ń lọ yẹn pèsèkò olùdáfẹ́ láti lè sí ni àti mọ́tà nìkan. òkè ẹ̀ ti káfà bí títí ká fi ṣe gbogbo bá sí ní àti lè ṣe ní àbí sáúdí nìkan láti lè ṣe. Ah, sáúdí nìkan kọ́ sáúdí nìkan kọ́ mọ́sálásí wọn bá ti ń ké jùmọ́ à náà ni wọ́n ti máa ń ṣe gbogbo mọ́sálásí wọn bá ti ń ké jùmọ́ à náà lèyàn ti máa ń ṣe so kì í ṣe sáúdí nìkan tòdúrú kì í ṣe umrah kì í ṣe hajj. sùláyé anabi sallallahu alaihi wasallam àwọn sọ̀hábà tí wọ́n ń ṣe ìtìkáfù níbo mi ń bẹ̀ tí èsì ṣe nínú haram anabi sallallahu alayhi wa sallam abilá àwọn ìlú mi ní àwọn mísọ̀rọ̀ àwọn gbé oríṣiríṣi àwọn ìlú tó sún súnmọ́ mẹ́ka tí wọ́n ń ṣe ìtìkáfù tí so bismillah sáré jẹ́ kí n gbé kọ́lẹ̀ ọ̀kan eh? thank you wa aleykum salaam wa rahmatulah. àgbẹ̀yìn àlùkù padà. náà mẹ́ka wò. táwọn lérí kí ni òkè ẹ̀ ọlọ́mọdé sọ́nù wa ni ṣẹ́rí ẹ̀yìn èèyàn pàtàkì lọ ẹ̀yin obìnrin àtàwọn ọkùnrin náà tẹ́ ẹ̀ máa ń kóra yín lọ sí àwọn àyè kan kí a ń lọ sí kú ọbí táfà lími kó dé sí wàláì kì í mọ̀ ṣe mọ́kà kì í ṣe mọ́kà àmì náà tó ń lọ sí náà kì í ṣe mọ́kà fà kì í sẹ́sìn ọlọ́run lẹ́lọ́ lè ń sin bẹ́ẹ̀ o kì í sẹ́ islam lẹ́lọ́ lè ń ṣe nǹkan mìíràn lọ́ọ́ lè ń ṣe o kọ́lọ́n kó sànù fún wa inṣàlá fáwọn bá fẹ́ pè sí ẹ̀yìn ètò gbogbo ẹ̀yìn tí pè á kí fún yín tí ọlọ́run bọ́ wa dúpẹ́ fún yín so ẹ zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine àbúrò fọtá sọ̀rọ̀ mi lọ́dọ̀ gbèrè pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu.